الفرد الجامع بين الأكيكة والشريعة مولانا شيخ الحاج إبراهيم يا سوج الله تعالى ابن الحاج عبد الله يا سوج الله تعالى القولخي السنغالي رضي الله عنه وأنبى بقدرة فيضته وترجمانه مولانا سيدي والدي ملازي مدبر أمري السيد علي السيسي ابن الحسن سل إحسان وعن جميع خلفاء الشيخ أجمعين adúpẹ́ púpọ̀ ní ọ̀dọ̀ ọlọ́run lórí ìgbìyànjú ẹ̀yin Yayi TV tẹ́ ń gbé Islam ẹ̀ ń gbé lárugẹ ẹ̀ ń gbé tọ̀ríkà ẹ̀ ń gbé lárugẹ ẹ̀ ń gbé fáídà ẹ̀ ń gbé lárugẹ ọlọ́run ní ṣubú Yayi TV ò ní wọ́ọ̀kùn o kò ní bàjẹ́ o àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọpẹ́ tá a máa dá ni wípé ọlọ́run fúnra rẹ̀ òun ló ṣà wá lẹ́ṣà lẹ́yìn pé à ń jẹ́ mùsùlùmí látòrí islam àtúngba promotion àtúnjẹ́ mumin ó rọrùn kó jẹ́ pé kullu muslimun kullu mu'minun muslimun wa laysa kullu muslimun mu'minun. so àdúpẹ́ pé àwa tí ọlọ́run sà lẹ́sà tá a tẹ̀lé àwọn wọlé ọlọ́run tá a takò wọn tá a rọ̀ wọn bàbá tí ẹ wòye sí àwa ká rọ̀ fún wọn ọlọ́run fúnra rẹ̀ lọ́rọ̀ wá fún wọn ọlọ́run ló ṣàwálẹ́sà tá a bára wa ń bi tọ́lọ́run fẹ́ gbàtàwa náà sì wá bára wa bẹ́ẹ̀ ọ wá ṣe déédéé pé á ibi tọ́lọ́run ṣàwálẹ́sà yìí o ó ṣe déédéé ìfẹ́ táwa náà ní síbi ìgbà béèrè lọ́dọ̀ ọlọ́run pé tó tá a fẹ́ kó fi wá sí ni. torí baba Sheikh Ibrahim radiyallahu anhu wọ́n ń sọ nínú ọ̀rọ̀ wọn pé. حلفت يمينا إنني لا يحبني سوى as'adin ولا أقص في ali bughdiya حلفت يمينا mo búra tí ìbúra náà tún wá di èpè innani la yuhibbuni mi sheikh ibrahim ẹnìkan ò ní jẹ́ olólùfẹ́ mi siwa as'ad ẹnìkan sa'idun as'adi òun tún sàgbà sa'idun àfẹni tó ti soríire pin òun ni ó jẹ yọ wà àwọn olólùfẹ́ mi wọlé aksu òdìkejì rẹ̀ fi àlè bọ̀gòdìyà ìyẹn pé ẹni tó sorí ibú pin nínú àwọn tí ń bínú mi ni ó wà nínú àwọn tí ń takò mi ni ó wà ha kí ni bàbá Sheikh Ibrahim Maulana Sheikh Ahmad Tijani Alkanawi. Yes, ọlọ́run bá yọ́nú sí wọn nínú mímí àwọn wọn ni kam ulufin aslamu min faidi zalkutubul imami kam ulufin aslamu min faidi zalkutubul imami bàbá mi bàbá bàbá Ṣáà Tìjàní Alkanawi ó ní mélòó mélòó nínú àwọn ẹgbẹ̀lẹ́gbẹ̀ tó yẹ pé wọ́n di wọ́n di wọ́n di Islam àwọn abọ́gibọ̀pẹ ní àwọn àwọn tí wọn ò dá nǹkan kan mà ní látara fẹ́dọ̀ Sheikh Ibrahim wọ́n sì dẹni tó dá nǹkan mà táwọn náà tún wá ń sọ àwọn èèyàn dẹni àwọn dámọ̀ wọ́n tún wá ń sọ àwọn èèyàn náà dẹni tó dá nǹkan mà. kam nasara aslamu min kam nasara kam, kam nasara aslamu Luna katami melo mélòó ni àwọn nasara àwọn christian àwọn jew àwọn yahudi lẹ́gbẹ́ àtẹ́lẹwọ́ baba sheikh ibrahim islam fọ́nká láti ọwọ́ sheikh ibrahim sọ́dọ̀ wọn kódà dínú hun dínú kọ̀wíyùn ẹ̀sìn wọn ẹ̀sìn wọn nígbà tí wọ́n tí wọ́n gba islam látàlẹ́wọ́ baba sheikh ibrahim wọ́n tún wá dúró lórí rẹ̀ wọ́n dẹni tó di nǹkan lórí rẹ̀ bí sábàbí pé ọ̀dọ̀ bàbá Shehu Ibrahim ni wọ́n ti gbà á. lẹ́yìn náà kí ni à ń pè kí tiẹ̀ ni bàbá Shehu Ibrahim bàbá Shehu Ibrahim sọ fún wa nínú ọ̀rọ̀ wọn pé ra'aytu rasulallahi nassa bi annani safirun lahu fil kainati wa mukhlisu wọ́n ní èmi Shehu Ibrahim mo rí anabi sallallahu alaihi wasallam yaksatan lamanama ń sì fi ń dá mi lójú pé èmi ni aṣojú òun nínú gbogbo ohun tí ń bẹ ẹni tí máa ń gbọ́rọ̀ yìí tó bá jẹ́ pé kò yí ọ fi síbẹ̀ bó o ti máa èèyàn ní máa ṣàtakò àwọn ní ọlọ́run ilá ẹ̀yẹ̀mú ta kàfíra. bàbá ní anábì sọ fún mi pé nùfìkáìnà gbogbo ohun tí ń bẹ ìwọ ni aṣojú mi níbẹ̀ láàrin wọn bàbá tó ń sọ ń bì kan pé àwùjáda ni haqqan li jabril qasri fa innani wakilu sirra sirri bàbá ní ọlọ́run mi àwùjáda ni ó gbé mi kalẹ̀ haqqan nígbé kalẹ̀ tòdodo li jabril qasri kí n máa tún gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ̀ tí n bá ń jẹ́ àṣìṣe nínú ẹ̀sìn kí n máa tún un ṣe òdodo ni tẹ́ bá wo tírà Maulana Sheikh Adam al-Markaz muhassis al-Markaz àwọn náà sọ ń pa bàbá Sheikh Ibrahim pé sunna qabdu ká di wọ́n mọ́yà nínú irun jamul ghafir àwọn tó tẹ̀lé sunna bá a ti di wọn mọ́ya nínú irun jamul gafiru wọn látọ̀dọ̀ baba Sheikh Ibrahim ni torí ń gbà tí kabudu dé ọ̀pọ̀lọpọ̀ àwọn jahabizil ulama ò gbàgbé pé Kaulani náà ni wọ́n pè nínú fíkíù àmọ́ kò sí àdísì tó sọ pé ànábì dáwọ́lẹ̀ wọ́n wá wọ́n wá wọ́n wá gbé àtakò lórí pé dídi wọ́n mọ́ ẹ̀ ọ̀dà bàbá ṣètìrà lórí rẹ̀ wọ́n ń pè ní rọ́fúl malami amman rafa wa qabada iktidaan bi sayyidil anami bàbá wọ́n ṣàlàyé gbogbo kabdu nínú òrun rọ́fúl yẹ̀dẹ́n gbogbo ẹ̀ gbogbo ibi tí kábàrà wà nínú òrun wọ́n jẹ́ ó yí àwọn èèyàn nù àdìsí àdìsí muhammad so ọ̀pọ̀lọpọ̀ àwọn n tí àwọn èèyàn ti gbàgbéra nínú ẹ̀sìn bàbá dé wọn tají kana mujaddid al-islam wa tariqa wal fayd kana mujaddidan lil islam wal iman wal ihsan radiyallahu anhu àrí wọlí yìí tábà ní ká máa ṣe mọ̀kọ́rá náà àwọn wọlí yìí ọlá tí ọlọ́run dábàá ṣe ibrahim ọ̀pọ̀ bàbá ní khassani bil ilmi wa tasrif ọlọ́wọ́n bá mi tó dá mi khassani bil ilmi wa tasrif ó sàmì lẹ́sà pẹ̀lú mà wa tasrifi àti gbogbo tí n bá fẹ́ yí padà kí n máa yí padà mo lórí ibú bá dọ́dọ̀ mi kí n sọ kí n sọ ọ́ do lóríire kó sì máa jó lóríire mo ló sì bá dọ́dọ̀ mi kí ni ọmọ lówó kó sì máa lówó bala ìmọ̀ kan bá dọ́dọ̀ mi kí n jó kí n ní kó máa nímọ̀ yóò sì máa nímọ̀ àwọn kàràmátù tí bàbá ti dánwò bẹ́ẹ̀ bala ìsàn bá dọ́dọ̀ mi kí n sọ pé kó lọ́hùn kó fún lálàáfíà yóò sì lálàáfíà mélòó la fẹ́ ká àwọn orílẹ̀-èdè tí bàbá dé tí wọ́n gba ìsìláàmù látara wọn tí wọ́n gba tọ̀ríkà táwọn náà di nǹkan bẹ́ẹ̀ mélòó la fẹ́ kanu wọn karama ṣọ́ọ̀kù tá a lè kọ́lẹ̀ èyí tí ò ṣe kọ́lẹ̀ lọ́pọ̀ ju ìta tí wọ́n kọ́lẹ̀ lọ èyí tí ń lò pẹ̀lú àwọn ẹ̀yin tẹ́ jẹ́ yáyì ti fi nísìn wọ́n kọ̀ yín lẹ̀ èyí náà máa wó láàrin ara yín ipa àti ẹ̀gbà fún ṣé Ibrahim kí ni ń ṣẹlẹ̀ sí yín lóore lálékún èyí náà máa wò tẹ́nìkan ọba yín mà ẹ̀yin lẹ̀ mọ́ fúnra ara yín karama ṣòwò tó ṣe kọ́lẹ̀ tó wọ́n kọ kalẹ̀ kọ̀ọ̀pọ̀ bí yìí tí ò sí lákọ̀ọ́lẹ̀ bàbá jẹ́ olólùfẹ́ Ànábì Muhammad débi pé bàbá ń sọ fún wa pé wa man rama darki fi ishtiyaki nabiyina faqad rama amran musta'ala muharrama gbogbo ẹni tó bá lọ́wọ́ bá mi di fúnfún fún nípa àfẹ́ Ànábì Muhammad ah, eléyìí èèwọ̀ ni kéèyàn ti ẹ̀rọ pé ah, ṣé òun nìkan náà lọ fẹ́ràn Ànábì ẹ eh, àbá eh, ṣe fàǹfà bẹ́ẹ̀ ah, wọ́n ní èèwọ̀ ni kódà jẹ́ ń ṣàpèjúwe bó ṣe jẹ́ bẹ́ẹ̀ ẹni tó bá lóun ọba mi ṣe fàǹfà níbi ìfẹ́ ànábì kamarama maskal badiri ó dàbí ẹni tó sùpá wà lókè tí wọ́n á ń wo pé ọwọ́ òun ó tó sùpá. bàbá ní fa asartu hubbal mustapha duna ghairihi walau umma kulsumi walau kana mariama umma kulsum ọmọ wọn mariam ọmọ wọn táwọn náà sì jinlẹ̀ jindò nínú tọ̀ríkà tí wọ́n ní àwọn musanafati adida obìnrin ni wọ́n nú wọn ni mọ̀ọ́látúná rukaya ridwanullahi ta'ala alayhinna nínú wọn sayyida nafisa nínú wọn ni mọ̀ọ́látúná sayyidatuna fatima tí wọ́n jẹ́ àkọ́bí baba sheikh ibrahim gbogbo àwọn eléyìí òfásù ni wọ́n láàrin ọkùnrin sóbìnrin tí wọ́n jọ́ mọ́ baba òfásul Qur'an ni wọ́n kí wá sí pé wọ́n dúró lórí òfásu yìí bí tẹ̀jìwìdì ni pẹ̀lú ìdájọ́ rẹ̀ pẹ̀lú ìdájọ́ Qur'an bí wọ́n ṣe kà ní gbogbo ọ̀nà tí wọ́n gbà kà lára rẹ̀ ní èyí tí Maulana Jalalu Suyuti mú wa nínú al fi ulumil Qur'an òun mú ọ̀nà méje wa gbogbo àwọn ọ̀nà tá a gbà ká tànàbí fọwọ́ sí pé tẹ́lẹ̀ bá ká bẹ́ẹ̀ ah mo ti rínu ọ̀dà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bá ká bẹ́ẹ̀ gbogbo ọ̀nà ń làwọn ọmọ bàbá Shehu Ibrahim lọ́kùnrin lóbìnrin ni wọ́n ha alukurani pẹ̀lú ẹ̀ kí ni a fẹ́ fi kí ni nkárù tá a fẹ́ ṣe lórí Sheikh radiyallahu anhu nípa àfẹ́ ànábì ọba àwọn ni àwọn tíra àwọn musannafa tí wọ́n fi àwọn nasima tí wọ́n fi kí anabi sallallahu alayhi wa sallam ọlọ́run ló mọ àdàdì rẹ̀ ọ̀rọ̀ kan wá wá táwọn èèyàn sọ pé àwọn kan wọ́n ń ṣe àtakò pé bàbá sọ pé man yuhibbuni wa man yarani fi jannatil khuldi bila buhtan idhanna ni khalifata tijani mawhibatan min ahmad al-adnan ẹ ẹ kò yé wọn pé anabi sọ pé alimariu máa mani ahaba ṣe é gbọ́ pé bàbá sọ pé inna karina alimari haka abibuhu walau kana bu'dun bayna zin fa yufsakhu wa inna ila adraja hubbahu ala hubbi khayri al-khalqi ya baba sheikh ibrahim nashara li islam wọ́n fẹ́ islam ká kazalika tariqata tijani òun ni baba sọ ń bì kan pé wọ́n bí yorùfáwò pẹ̀lú àlùbáríkà pé ọlọ́run mú mi jáde ọlọ́run fi mí ó fi mí gbé islam ga. Allah wọ́n bí yorùfàù dínà ó fi mi gbé ẹ̀sìn islam ó fi mi ó fi àlùbáríkà pọ́lọ́hún gbé mi kalẹ̀ ó fi mi gbé islam ga kódà níbi tó dé bí fàyídí yanáàlú dínì rọ́fà àlùwáyé pẹ̀lú fáyidà tọ́lọ́hún gbélé mi lọ́wọ́ òun ní ẹ̀sìn gan ọ̀bí yorùfàù jáwórùl azimu wa innahu bifaidi yanalu dini rafa aliwai ó ti dé padà wabi yorfa olijawur azimu fa innahu bifaidi yanalu dini rafa aliwai alijawur azimu iya almarifa òun ni akíkatul marifa àwọn azakiru ghana wọn ní àfa onísítà wọn sì túnà ọlọ wá ọlọ gbìyànjú kọ wá bá ti mọ ní pàápàá síta ó sì tú náà wọ́n mà ti tẹ̀ jáde tá n rí tá n ka àkọ́ ìlú tọ̀hídì tẹ́ pé ní òun ni márífà kí máa ṣe òun kọ́ ni márífà o wọ́n ti ń ta jáde àbí èyí tó wà nù fàwákìwò tó ní ilà marṣadàlá tó dọ́dà mú làkàyè wá pé ọlọ́run láfọ́ọ̀kà wọlá tààtù wọlá yẹmínú wọlá shimal wọlá yẹkúlù màtá kánà wọ́n wánà làkàwánà tó dààmú làákàyè wa bẹ́ẹ̀ eléyìí ebi wọ́n ti tẹ̀ jáde kí ni àkíkàtúlù márífà gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n ti lọ wọ́n ṣàlàyé nípa márífà eléyìí tòkútàbù fi sùdúrù rìjàl ìmọ̀ ò ṣe é kà nínú tákàdá nígbà àyà àwọn wọ̀líyẹ ọlọ́run tí wọ́n jinlẹ̀ jindò òun nìmọ̀ wà èyí ni bàbá wa ṣe oore fáyé yorùfà olè jáwòrò azimu márífà ni wọ́n ń pè ní jáwòrò azimu fa innahu bí fáìdì analudin nínú fáìdà tọ́lọ́run tún gbé fún mi tọ́lọ́run gbé lé mi lọ́wọ́ òní àlewà òdìn àṣẹ àìsìn ọlọ́run tó gbé e ga látàtẹ̀lẹ́ ọ̀ mi èyí wọn bàbá Sheikh Ibrahim gbogbo àwọn tó jẹ́ èèyàn tí wọ́n jẹ́ nǹkan ọlọ́run òun ni bàbá fi ní wọ́n fi náà rijalun sabiquna wa indana a'immatu ilmi salihuna taqarruma àwọn òkè òkè òkè ọkùnrin tí bá ọkùnrin ẹgbẹ́ rẹ̀ lẹ́rù ọlọ́run rọ̀ wọ́n fún mi wọ́n sì jẹ́ nire taqarruma alápọ̀nlé ni wọ́n gbogbo ibi tí wọ́n bá yọjú sí àwa rí àwọn kan tí wọ́n ń gbógun pé baba Sheikh Ibrahim kíní kan ah, alhamdulillah ẹ jẹ́ a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wọn fa wá sínú wọn kò sí ní fi wá sínú àwọn alátakò rẹ̀ torí bẹ́ẹ̀ nìkan ò ní takò àwọn wòlíì ọlọ́run illa illa an yamuta su'ul khatma. na'udhu min dhalik.